lẹ́yìn oṣù mẹ́rìndínlógún nípò gómìnà Adeleke kó lọ sílé ìjọba lẹ́yìn tí sẹ́nitọ́ Adémọ́lá Adeleke ti lo ọdún kan àti oṣù mẹ́rin gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ó ti kó lọ sí ilé ìjọba tó wà ní Òkè Fíà nílùú Òṣogbo báyìí ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún 2022 ni wọ́n búra fún Adeleke ṣùgbọ́n dípò kó lọ sílégbèé àwọn gómìnà ilé rẹ̀ nílùú Ẹdẹ nítòsí Òṣogbo ló ń gbé onírúurú awuyewuye ló ṣẹlẹ̀ lórí ìgbésẹ̀ gómìnà Adeleke yìí ọ̀pọ̀ ìgbà sì ni ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ti bẹnu àtẹ́lu bí Adeleke ṣe ń ṣèjọba látinú ilé rẹ̀ ṣùgbọ́n ohun tí gómìnà àtàwọn abẹ́ṣekáwọ́ rẹ̀ máa ń sọ gẹ́gẹ́ bí àwíjàre ni pé ìjọba tó kógbá wọlé ti ba ilégbèé náà jẹ́ jìnnà ó sì di dandan kí àwọn tún un ṣe kó ba lè ṣe wò àmọ́ ṣá o ọjọ́ sátidé tó kọjá ìyẹn ọjọ́ kẹrìndínlógún oṣù kẹta ọdún yìí ni gómìnà Adeleke lọ sí ilégbèé náà lẹ́yìn tí wọ́n parí gbogbo àtúnṣe tí wọ́n ń ṣe níbẹ̀ gẹ́gẹ́ bí agbẹnusọ fún gómìnà Malam Ọláwálé Rasheed ṣe fi síta iṣẹ́ àtúnṣe wáyé ní ilé tí gómìnà yóò máa gbé gan ilé ìtura tó wà nínú ọgbà náà pípààrọ̀ àwọn nǹkan èlò ilé tó ti bàjẹ́ kọjá ààlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà tó ń ṣí ilégbèé gómìnà tí wọ́n tún ṣe náà Adeleke ṣàlàyé pé ọ̀kan lára ohun tó jẹ òun lógún ni ṣíṣe àtúnṣe sí àwọn ohun ìní ìjọba lọ́nà tí yóò fi dùn ún wò ó ní yálà òun jogún irú àwọn iṣẹ́ àkànṣe bẹ́ẹ̀ ni àbí ìjọba òun ló dáwọ́lé wọn àwòtúnwò ní gbogbo nǹkan tó bá ti jẹ́ ti ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun níbikíbi yóò máa jẹ́ lára àwọn tí wọ́n bá gómìnà Kọ́wọ̀rìn lọ síbi ṣíṣí ilé ìjọba náà ní igbákejì rẹ̀ ọmọọba Kọ́lá Adéùsì ọ̀ràngún ti òkè ìlà ọba adédọ̀kun abọ́lárìn àwọn pásítọ̀ àwọn àfáà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Florence Babasola ló ṣàkójọ ọ̀rọ̀ yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́